ibi máa dé máa dé. tàbá lọ ta ò sí láyé can tell you. Honestly, it was beyond the goal. I'm telling you. But anyway, yeah, yeah, yeah, Jared, that we can be more than that. Should be the law. Mm-hmm. Uh, I want to move. Um, ọba mi ló kì í the mi ló pa mi. Sori àwọn àgbàlagbà tó máa ń pa òwe kan. Wọ́n ní tá a bá ń bára wa rìn, tá a bá lè bára wa sọ ojúbọ ọ̀rọ̀. You're not good friends. Hmm. Yes. Show me your friends. I'm serious. Show me your romantic romantic bad way. Owó náà wẹ̀ ṣe serious pa. Bọ̀bọ̀ bọ̀bọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ bá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. Mi ò understand, ó ti fẹ́ serious jù lọ báyìí You Ó ló ṣẹlẹ̀ kí ló fẹ́ sọ Táíwò. Mi ò understand ni o de gbé o concentrate. I'm serious seriously jokes apart nǹkan tó fẹ́ sọ ń sè mo serious. ó ti sọ mo serious. ọ yẹ yẹ yẹ ká yẹ ká yẹ ká list it. ok mo wá. How long have you been married? Ah, ah. buddy, question to blame. Ah, ó yẹ kó lè dáhùn. Ah, mo ṣe máa dá lóhùn ọ̀rọ̀ àgọ́ question àgọ́ nínú àwọn ọ̀dọ́ lóhùn fún kẹ́mi. Ó yẹ kó mọ̀ pé Táíwò serious lórí eré tó ń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 ọ̀gbẹ́ fi plate lọ. wọn ò ṣe drawing kò sí any map of Nigeria map of Africa ń and you are happy. Um, ṣorí tí jíọ̀ tí yóò bá lè bẹ́ẹ̀ sọ lórí wa èmi máa bẹ́ẹ̀ sọ kí ló ń ṣe ẹ́ what is wrong with you. èmi fúnra ẹ eh, eh, eh, there is nothing wrong with you ah, excuse me. Ah, ah. Uh, honestly Taiwo uh, medically te test tí mo carry out láàrin Bọ̀dé àti tó fún mi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 How are you? Ẹ káàtó. Ṣé ṣé wàá pa? Bẹ́ẹ̀ ni ló dé tójú ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀. Báwo ni báwo ni dé tó? Ìyá. Bọ́lájídé, ṣé ṣáà yẹn jẹ́ ara? Fẹ́ lọ fẹ́ But why? Why? Ibo tí mo rò pé màá ti jókòó lè the Henry Hotel. Ìkísí mo ti múra tán báyìí náà. Mo ti múra tán kí n máa bọ̀ wá bá the ní Hotel ni mo lo tó ń sọ fún mi lo tó ń fún mi Okay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

sọ̀rọ̀ ẹni rè no no no sọ̀rọ̀ ẹni rè tó ń pè yẹn lọ́rẹ̀ please. nǹkan um, bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ ẹ̀ méjèèjì kí ni wọ́n fà gbà ṣe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 ọ̀gá wo ayé òní ọ̀bẹ òran ẹgbẹ́ lọ tí o. ó ti tó gbé wá láti ilé yàrá. honestly ah. ẹjẹ gbèrè ẹjẹ láàrin yẹn kò lọ tí ń lé lóto. ìwéré ṣeré ni tó bá lọ tó máa lágbo tí yóò bá lọ tí alágbo. Nana. Oṣì bá. ṣé egun ni mo ń sọ̀rọ̀ yìí àbó bọ̀rọ̀ tí mo ń sọ mo ní talẹ̀ ni tó fún ẹ ní oyún inú ẹ. ta ló fún ẹ lóyún. àṣìṣe ni ni mo mọ̀ mami mistake ni. àṣìṣe ló fún ẹ lóyún ṣé àṣìṣe ló fún ẹ lóyún mo rò pé nǹkan ṣe ẹ́ kí lorúkọ àṣìṣe tá la ṣiṣẹ́ náà. Ah, ẹ máa gbà mí lọ́wọ́ ọmọ yìí ẹ gbà mí lọ́wọ́ ọmọ tí yóò fẹ́ sọ ọ̀rọ̀ jáde yìí tí bá bù ẹ̀ ń gbà yẹn. alákìtẹ́ alákìtẹ́ òbí sórí sùúrù ni o máa ṣe o ewúrẹ́ ti wọ̀sọ̀rí aláwọ̀ ọ̀rọ̀ dọ̀rọ̀ sí i má jẹ́ kí ọmọdé má jẹ́ kó dákun hypertension tó wà lára rẹ̀ nítorí pé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 nítorí tó o bá tún fúnra yẹn sì mí ni màá máa gbé ẹ lọ sọ́sibítù la máa máa lọ rò fún ẹ sọ nìyẹn mi ò mọ̀ àṣìṣe ni. Ah! Ah! orúkọ mi irú ayé wo ni mo wá ìgangan náà irú ayé wo lè léyìí báyìí nítorí ọlọ́run ẹ ṣe ayé mo rẹ yín gbogbo bẹ ṣe ń sọ ẹyẹ yín gbogbo mi ì tí rí bí ẹyin tí mo ti ẹ wáyé ẹ tí ẹ ooo ẹni tó wà lọ́rùn mi ẹni tó ń ṣètò mi. kí lẹ́yìn mi ń ṣe tèmi. tí wọ́n ní mò ń ṣe. ẹ ṣe tèmi dalẹ̀ ẹ bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ń ṣe tèmi lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ọkọ̀ tí ilé kí. ọlọ́run yóò yí ẹ kò yí ẹ ní á yí ẹ lọ́la ló hmm. ti wí tèmi. àṣìṣe ni mi ò mọ̀ ọmọ sórí ẹ̀jẹ̀ mú kọ́ nínú méjèèjì. gbọ́dọ̀ wá lọ. àyàwó ní ti sọ tèmi èmi ti wí tèmi mo wí tèmi náà ó ná àṣìṣe ni ó ná ìmọ̀ ọmọ ni wàá dẹ̀ mú kọ́ nínú méjèèjì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 ẹ ṣáà lóògùn yìí. Akọ̀jí, I want to have my baby. You will. Nígbà wo tá a máa finú ṣoyún tí màá fẹ̀yìn gbọ́mọ pọ̀? Ṣọ̀rọ̀ bíbí làbí ẹ̀. Gbọ́dọ̀ máa bí tiẹ̀. Ọlọ́run lè lọ ṣe ọmọ, ọlọ́run ò pín dọ́gba, àwọn máa pín ọkàn wa náà. Ó dé nígbà ọlọ́ náà máa pín kan èmi. Ó dé wo bó ṣe bọ́mọ lọ́mọ sí ẹbí tọmọ tiẹ̀. Mọ́nà àwọn tí wọ́n fẹ́ mi. Àwọn tí wọ́n I need my baby. my baby. man, you have actually proved that my baby is more mature. <laughs> baby, yeah. it's my responsibility láti respect and worry. Your friends are actually my friends. You know? Actually, you're right about it. Very right, thank you. Eh, kí n tó gbàgbé, mọ́mì tẹ̀ ní kíkíkẹ́ àti junior wá wà pẹ̀lú wọn for some time. That wouldn't be a problem. A lè drop one or I def opportunity and fi Mommy, mọ́mì àbí kí ló fẹ́. That's fine. Okay. How long ni wọ́n sọ pé wọ́n fẹ́ lọ? Hmm, maybe a week, two. Oh. I don't know. Okay. Ìgbà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 ṣé ṣiṣẹ́ ìlàlejò ṣá. ọ ṣùgbọ́n ẹni tó ń dáná lọ́wọ́ bọ̀. let me just take the job. Uh, uh, make yourself comfortable. Yeah. nice to see you. Yeah. sọ fún mi náà kí ló tó lè sọ fún mi pé ọ̀rẹ́ ń bọ̀. my darling wọ́n bínú ṣorí bó ṣe pè mí náà ó pè mí lójijì ni ṣùgbọ́n bó ṣe tiẹ̀ ń sàn lórí fíìmù pé aya mi gan já ló ṣe pè mí má bínú kódà ń wá wo mo ti ń pè é látàrú kémi náà ti explain fún un ọ̀nà ń bẹ ẹ̀ lọ mo dẹ̀ wò pé ilé náà ló ń bọ̀ àbá mi and I know you nítorí ẹni má bínú jọ torí ọlọ́run. no no no it's not all about you but then ó ní bó ṣe rí ìnáwó pé mo wọnú ilé mi I see a face without me being informed and um, but however not a problem not a problem um, I think I need to go freshen up now. But then, how long ni matrimony? Èmi kò tí mọ̀. To be sincere with you, tẹ̀tí ìjókòó bá sọ gbogbo nǹkan bẹ́ẹ̀. Ah. But don't worry, I'll talk to her. mom about ọ̀gbà tí ó máa Okay, no problem. Tó fún mi kò kà ó. Omi ìbí gẹ́ ìṣèwà lọ́jọ́ ẹ̀. Cynthia, you can't afford. us. You can't, you don't feel carry back, you understand, but it makes sense. I mm. tell you, wọ́n yóò wọ́n lọ́dọ̀ wẹ̀ náà. Olùdí gẹ̀ẹ́ ló ní fati tó big gan. Ọjọ́ iwájú ẹ̀, ó make sense. Ọ̀rẹ́ mi! Ọ̀rẹ́ mi ní ṣùgbọ́n o. I trust you. Gba jẹ́ síbẹ̀. Kí ló wà wà mind ẹ̀? Sọ fún mi kí ló wà ní mind ẹ̀? Láàárín èmi àti ẹ̀ ní ìyàwó yẹn ni wọ́n àti ọkọ ẹ̀ ní ilé sí ìṣòro ṣe wá sọ́dọ̀ wa ìyàwó ilé ni òun gbé lọ́dọ̀ ẹ̀ ló bá dẹ̀ jí láàárọ̀ ó máa ń mọ àwọn transparent um, night wears. Eh. Ah, èmi ò rí inú night gown rè é eh? eh, bóyá tó bá wá sọ́dọ̀ mi ṣáà ó possible kí wọ́n rí night gown ìgbọ́lù ń bọ̀ lọ́dọ̀ mi. mi ò wá o ìtumọ̀. i no dey come your house. why. wáyà ni kí wá kí ti wá sọ́dọ̀ ẹ̀ kí ìyàwó ẹ̀ máa rà sí. táíwò mi táíwò aláyé jákè ní ìjẹ́ kí n mọtí táíwò no dey do like that. jẹ́ kí n mọtí. no dey do like that mo rò bá ti sọ̀rọ̀ fífi yẹn. aláyé òun tó máa lọ àwọn ọmọ kan ń bọ̀ ó dẹ̀ lọ rẹ̀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 ẹ wá ní ọkọ yẹ mi bàbá mi ni. àwẹ ah! nígbà tó ti mọ̀ tó ti mọ̀ pé mi gan gan kọ́ ni mo bí òun. èpè mi mi ni ẹ má sọ yẹn mọ́. tó bá lè fẹ́ bí ebè yẹn ṣebí ọmọ ìwọ náà bí fẹ́ẹ́ nìkan yẹn ò dẹ̀ gbájú ọkọ yẹn lọ àbíkọ lọ́jọ́ ìdájọ́ ẹ̀gbọ́n ètò wà láwọn àbímọ. ọlọ́run àmọ́ àlọ́ ètò wá sọ bẹ́ẹ̀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 ṣé wọ́n ní ẹ̀bẹ̀ ọ̀tá ń béèrè àlàyé lọ́wọ́ yín sí. kò tiẹ̀ yé mi kí ló ń ṣe mí tí mò ń rọṣọ. ẹ ẹ ra jókòó yín. ìyá kẹ́mi náà ẹ bá mi wò mí pé wọ́n sí iṣan ara mi bí a kò lọ́lẹ̀. fún kékeré sì ò rí àlàtì mi ò rí àwọn mo ṣe má ṣe nìyẹn mi ò láìpẹ́ wà gbé ẹ̀ padà. báwo ni kújọ́ mẹ́ta ojú ẹ ò lè dé. àná ni mo of course. Oh, bóyá ìgbà tí mo jáde I miss you. so good to see you. ẹ wo bẹ ṣe fine fresh. thank you Are you too. ẹ ẹ àbí o. báwo wá ní bolo tí mo wé inú fa. mo sáré dọ́dọ̀ mọ́ mi ni. Ah, ah, báwo ni ẹ ò tí wọ́n tán òkè. wọ́n wà òkè. ìgbà wo lẹ ń lọ. wo ṣe orí bíbá yìí mo máa pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ń bìbà kí tó wọn lọ síbi tí mo ti wá padà. ẹ ó tiẹ̀ ti dá a máa lè gbé yín jáde kò sí wàhálà a máa gbé yín jáde a máa lọ sí ní màmá ìwọ mi. àìkọ́ ẹwẹ́ thank you darling thank you. yes sista mi kan. wà nínú dáná. ẹ ṣe bí tẹ̀ ti pa. sista mi sista mi kí ló ṣe ni sista mi ẹ̀mí ló mọ̀ pé yín mẹ́ta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 kò sí wàhálà a máa gbàdúrà fún yín náà ni ṣe oúnjẹ máa wò mí níran lébè bẹ́ẹ̀ ṣe máa wò mí níran tí máa wà lé ọkọ láti jọ ọjọ́ láì yí láì pa lélẹ̀ má tiẹ̀ lè lóyún látàárọ̀ ìṣúlẹ̀ rẹ̀.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 ìwọ náà máa wà láwùjọ ìyá lágbájá lágbára náà lágbára ẹni dàbí mi ò fẹ́ kó ro fọkàn ẹ balẹ̀ àdúrà ni kò máa gbà sí ọlọ́run. ìlànà ìlànà kì í gbàdúrà sí ọlọ́run ilé ẹ̀jẹ̀ mi sí ọlọ́run máa ń mi kí ni wọ́n ṣe sọ́lọ́ máa ń mi lọ́sí gbàdúrà gbàdúrà gbàdúrà ti sùn mí. ọlọ́run máa jẹ́ ìlú lágbára ọlọ́run máa ní ní ìmọ̀gbọ́n tí mo ṣe fọ́lọ́ máa ń bẹ ọlọ́run ọ̀rọ̀ ìṣẹ́ fún ọ̀rọ̀ ìṣẹ́ fún mi ọba ọba ọ̀rọ̀. dábì gba ọ̀wá fi ní olúwa bẹ́ẹ̀ ìgbọ́mọkọ ìwọ náà máa wà láwùjọ àwọn tó ń gbọ́mọ jó lágbára ọlọ́run wọ́n bá ń pọ̀ ọlọ́mọ ó máa bá wọn dáhùn lágbára ọlọ́run lójú ẹ̀mí mi.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 please. No. Yeah, please. So for sorry. But wait, ṣé wọ́n ṣe nǹkan fún níbi ìsìn wọ́n ti kú sílẹ̀ rẹ̀ bí ọ̀sán àbọ̀lẹ̀ wọ ara ẹ̀ àwọn ìlú wọ́n máa ń pa ìgbòho ọ̀tẹ̀ ìwé yìí dábọ̀ nílẹ̀. Ẹ ẹ lè jọ ọmọ rẹ̀ ká. Àpọ̀ ẹ̀ àtọ̀ ló lè dá ìsìn lóde ọ̀rẹ́ mi. báwo. ọjọ́ mẹ́ta. ojú ẹ̀ dán. kí ni mo fẹ́ ṣe ojú mi gbọ́dọ̀ máa dán náà. kí ló ṣẹlẹ̀? ọ̀rẹ́ kí ló ṣe? ṣé wàá kù. jọ pé fífà ni tí fífà bá ti fẹ́ ṣe níbẹ̀ máa ń fẹ́ máa fẹ́ pro ọ̀pẹ̀ náà. àbí ṣé wàá lọ relax lókè yìí kí ni mo fine tó bá ti ṣe díẹ̀ mo lọ sí pharmacy tó wà ní ìrìnà lọ́ra ògùn sùmọ́lẹ̀ yìí. pharmacy bí báwo jẹ́ ń gbé ẹ lọ sí hospital náà ni. àkókò stage tó bá ti gbàgbé wa ní ìlú ìlú am fine. thank you thank you darling. ẹ pẹ̀lẹ́ o sorry hmm. sorry.

ẹni fọkàn mi kò ti lówó tó pé ìwọ ló rí tí wọn pé ó ti lówó pé kò sí ìwọ àbájọ báyìí tí wọn sọ pé kí n tẹ gbé lọ sọsí pé wọn pé òun fẹ́ lọ kó bùjẹ bá ní ní bus ó máa tẹ̀lé ẹ lọ sọ́spítì ó máa tẹ̀lé ẹ lọ síbẹ̀ ó máa tẹ̀lé ẹ lọ síbẹ̀ jókòó síbẹ̀ ó ń bọ̀ ọ̀bẹ ó máa jókòó tí ó máa tẹ̀lé ẹ lọ.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 Hmm. ẹ wò ẹ wò bó ṣe sùn ọ̀dẹ̀ òpònú amoko mẹ́kan kò lè fẹ́ mi lóyún tó lọ ń fún ọ̀rẹ́ mi lóyún. Ah! Hmm. Eh, this is past twelve ọlọ́run ọba ò ṣe ló dàbí ìgbà pé ìjọ ní gan-an ó slow kí lè tiẹ̀ tètè mọ́ ọlọ́run jọ ọlọ́run jọ má jẹ́ kó jẹ́ bí mo ṣe ń rò ó please. Madam. Bẹ́ẹ̀ sáré kankan rẹ̀ so kò sí tó ṣe hàn kò sí tó ṣe hàn. Yes, Maria was on me. But mo ti kọ àwọn nǹkan sí ìyàrá rẹ̀ àwọn tí wọ́n fi tẹ̀lé ọ̀dọ́. Mo ti kọ́ bọ́sì máa lọ síbẹ̀ náà. So ẹ kàn lè kàn yẹ kan rest. Ọmọ wa òkè. Màlẹ́bí àlàsán. Bẹ́ẹ̀. So wọ́n ẹ tún àkẹ́kẹ́ ṣẹlẹ̀ fún mi. So ẹ kàn lè kàn lè rest. Wọ́n ní àwọn ọ̀dọ́ stress àwọn ẹ bá ń sọ̀rọ̀. Wọ́n lè wá stress at two days. Ọmọ wa òkè tó bá ti jẹ́ ẹ̀kọ́ mi. ẹ ṣe ẹ ṣe sà tó fún mi so ìwọ lè máa ro orú nǹkan bẹ́ẹ̀ yẹn sí mi kó máa sọ wípé bí a mọ̀ lóyún. kí ni kí ni kí ni nǹkan tí mo ṣe ń bẹ̀ ṣé bí ara ẹni ò yá mo dẹ̀ pé dókítà kó wá tèkì ẹ ṣé bí mo wà kẹrin náà mo ṣe ń ṣe gbogbo tí mo ń ṣe yìí. ṣé bí mo sọ fẹ́ pé tí mo bá ti ní fífà mo máa dúró so lè máa ro orú nǹkan bẹ́ẹ̀ yẹn sí mi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 máa lọ sókè máa lọ pákẹ́rù mi then I will leave your house. má ṣe gbá yìí tó yìí don't worry don't worry don't worry bí tó yìí. má bínú má bínú.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 gbọ́rọ̀ mi tẹ̀lẹ́rù. ọ̀rẹ́ mi má bínú kí ló wẹ̀. mami mami mami. bẹ́ẹ̀ni tó wọ bó ṣe jẹ́ sí mi.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 tó bá jẹ́ pé ti mọ́ mi ni mommy is welcomed anytime. sure understand she's welcome please get up mi ò wọ́n kọ́ ló fẹ́ bá mi sọ̀rọ̀ tó fi kúrò láti ẹ̀kọ́ tó ní ìpínlẹ̀ tó dàgbà oṣù títí. ibi máa dé máa dé. èmi ni mo kó gbé fún ìjọba nítorí ọ̀rọ̀ kékeré lẹ́sẹ̀ torí wípé kì í ṣe ohun tí gbogbo aráyé gbọ́dọ̀ bá mi fetí gbọ́ mo ló ṣe jẹ́ kí n rọra kó mo bá wa dájẹ́ bí ara wa tòrọ́ rẹ̀ mi tímọ́tímọ́ obìnrin náà lẹ̀ mọ́ ọkọ mi ló jókòó ní ìdẹ̀bí jẹ́ ìlú tó di ìlú rẹ̀. ẹni ẹ jọ mo máa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 ẹgbẹ́ ọ̀rọ̀ burúkú bẹ̀rẹ̀ yìí o ọ̀rọ̀ burúkú ìfẹ́ ọmọ gidi kan kì í ṣe nǹkan tó ṣe ọmọ ọmọ alábàárẹ̀ kan kì í ṣe ọmọ gidi kan kì í ṣe kábàtì abáṣarán wí kábàṣarán wí bí kúkúrú ọ̀bá gbọ́ ẹ̀rọ ní kí gígùn àbàbà kíkẹ́ ẹ má bínú níta ìṣe yóò dáa ọba mú àgbà òṣì ló ṣe ní ilé túlẹ̀túlẹ̀ ní tẹ̀ ẹ ti bá bí jẹ́ ẹ̀ ẹ̀rọ ní ìwé yóò bá mú bí ọ̀bá tẹ̀ ṣẹ́yìn lẹ́bi lóòótọ́ wọ́n gbé wá tọ́lọ́dọ̀ yìí bàbá kíkẹ́lá dẹ̀ ń pè kí ló wá dé ah, ah, ẹwà obìnrin tó ń ta irú ìwà òṣìwọ́ náà pẹ̀lẹ́ yìí rádaràda pálapàla ìsun àpàlà. ẹ jọ bá mi. ó ń kó sọ́wọ́ bẹ̀rẹ̀ wọn wọ́n jàre kí ló tún fẹ́ sọ ìwà òṣìwọ́ lọ́jọ́ rù ú. nǹkan kù ti máa sọ ọ̀rọ̀ ẹni jẹ́ kí ni. nǹkan kù ti máa sọ ọ̀rọ̀ ẹni tí wà lẹ́nu. máa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 bí iṣẹ́ àṣẹ ṣe níbi àṣẹ àṣẹ máa ṣe ní orí ìdókòwò lọ ìwà wípé wọ́n má máa gbà wípé anytime ní ìyàwó mi lè wọlé ọ̀rẹ́ ẹ lè wọlé láṣẹ òǹkà máa ṣe. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe ní àwọn àgbẹ̀wò àdéhùn àdéhùn àdéhùn àdéhùn àdéhùn Olùsàwọ̀ ló ń bá ṣe. tó ṣẹlẹ̀ nìyẹn kí ni mo bí ti mo bá má mi àwọn méjèèjì kó tó ṣẹlẹ̀ nìyẹn tí mo ṣe ń wò wá sí àwọn méjèèjì bẹ́yẹn. gan-an sọ pé kí n má sọ fún anybody. Ah, mo ní mi ṣe lè sọ̀rọ̀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 kò ìbàdàn náà ló wà náà. ẹ̀sọ́ kò ní jóná Baby, are you fine? Mo wọ̀ rí ànípẹ́ délé ṣùgbọ́n a máa délé láìpẹ́. <laughs> Mo mọ̀ pé ibi ti ń pẹ́. Daniel, carry ẹ̀yẹ dìjò. ẹ̀yẹ dìjò ẹ̀yẹ. ló ṣẹlẹ̀. ẹ̀yẹ ẹ̀yẹ. my tire. Yeah, ẹ̀yẹ dìjò kí tire mi kẹ. baby i'm coming baby. tire mi. níbo. ṣáìdọ̀. ẹgbẹ́ mi o. Ah, ẹ gbà mí o. dókítà mi láti fi wá wọn jáde Sherry, àti àná ni àti And this is day two already àdẹ̀ tí ìwú. Èdè sọ pé àmàrí àmàrí ìgbàwó la fẹ́ rí gangan. Like I said, mo ní kẹfà. Ṣùgbọ́n mo kàn wọ́n ní ìrírí làmàrí. Ẹ fún alẹ́ ìgbà twenty four hours. I promise you by the Nigeria police force àmọ́ à ń ṣiṣẹ́ wa takuntakun lọ́wọ́lọ́wọ́ àwọn àbáyé gẹ̀ tán wọn ọlọ́run àṣírí iṣẹ́ ti ní ẹjọ́ kúrò ọlọ́run látàná tọmọ ọ̀dọ́ ti gbọ́ ọmọ rẹ̀ kúrò nílé ẹ wò ó àmọ́ kọ́ndíṣọ̀n tọmọ ọmọ yìí wọ́n ọmọ kékeré ni ẹjọ́ torí ọlọ́run ẹ ṣàtẹ̀sánú ẹjọ́. báwo ni ẹ jẹ́ kí mi tètè máa lọ ṣùgbọ́n àlè lọ fast track iṣẹ́ náà. Hmm. ẹjọ́ ìṣàánú mi ò ẹjọ́. ẹ ṣe bọ̀ tí mo sọ fún yín pé àkóńtọ́ lọ́wọ́ yìí. àkóńtọ́ lọ́wọ́ yìí. ẹjọ́ ìṣàánú mi ẹjọ́. thank you thank you thank you. ẹ bá mi wọ́n mọ́ mi o. nínú àárín lágbára ọlọ́run. ta ló ń sọ̀rọ̀ ta ló ń sọ̀rọ̀. ẹ sà ọkú ọkú ẹ ló sà ọmọ ọmọ ọmọ wo lẹ sọ̀rọ̀ kan sà ẹ ẹ ọmọ tí mò ń wá ẹ sà ṣọwọ yín lórí ẹ sọ fún ọmọ yín lọ́wọ́ yín ni ọmọ mi ọmọ ọmọ yẹn wà ní.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 asọ̀tẹ̀dì lẹ́sẹ̀ fi èkó ọmọ fi ránṣẹ́ sílẹ̀ kí ni kí ló lè tún yẹ ṣe bí mi ẹ ti lọ jọ wọ́n bíbẹ̀ ni òun náà tá a jọ sọ pé òkè oníwà mú dé mílíọ̀n wá bí màá mú dé mílíọ̀n wá bọ̀dẹ̀ ni pé òkè ìwọ má wọ̀rí o pé òkè we have to solve this thing now then. Ah. Ah. no now no now Did you do that now. ayé ah, ah, wa pa mí lọ́mọ i mean. You you You're, you're about Omoduwa Ikie me. For what? For what am I struggling for? What, what, what, what, what, am I struggling? Who, who, who does that? You was a fool. Ah, ayé mi, ayé mi. Ah. Ah, ó dùn mí, ó dùn mí, ó dùn mí. Mo yẹ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ mo ti mí ìsọ̀mọ́ yìí. Bébí yẹ gan. Oh, oh, ah. These people are wicked. Ah, ògidì ọmọ ògidì ọmọ yẹn bí kidnapper lẹ́pẹ̀rẹ̀ ayé. Ẹni mo ti ẹ mọ mẹ́kọ̀ọ́ tẹ̀ ṣe jẹun lélẹ̀. Ẹ sọ pálápàtà nìyí. Ẹ sọ wáì. Mi mọ̀ bí àwọn lè sunú lé. Ẹ̀kọ́ tó gbogbo àti bá ti díjú ah, Ọmọ mi ò rí.

ok no no no no no má fọwọ́ pa o má fọwọ́ kan èmi àti ẹ̀ ní ọ̀rọ̀ láti sọnà tábà ti wá sọ̀rọ̀ yìí tán kó tó bá ti wọlé má fọwọ́ kan o mò ń bọ̀ fún mi bíi ten minutes jẹ́ freshen up mà mò ń bọ̀ ọ̀sìn.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 number one. Hey! Tó bá dún bẹ́ẹ̀. Mama. All right. One minute. Jai. Baba. Who am I? Wà á kí ẹjọ́ kí ni mo ṣe fún yín ẹjọ́ ẹjọ́ kí n bá lọ lẹ. ee mi ò láìkẹ́ o ẹ ló bá yíwò. ẹ̀rù ti condition tí mo wà ẹjọ́. condition lórí burúkú wo nìyẹn. Ẹ máa wà. <laughs> bàbá yìí gbóhùn ẹwà lẹ ohun ẹni mò ń gbọ́ látẹ̀gùn ṣé o mọ̀ fáwọn ìkélé wà lágbègbè àkáhùn lẹ́nà. sista mi sista mi olóòjẹ ah! ṣe o ẹ ṣe báwo lẹ ṣe mọ̀ pé mo wà ní. shut up. ta ni sista ẹ. Ah! ó mà ṣe o. sista mi. ìwọ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 Mm, ó you know ó ṣe mú yín àná grace with my heart. <laughs> wait baby yeah. so machine wardrobe mi. definitely. It's better. ìwọ mo gbọ́ nǹkan tó ń sọ fún tó fún mi di ọ̀dọ́ta tó bẹ̀rẹ̀ pé mo lọ ti ráṣọ. <laughs>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

I really can't wait. Yes, I can't wait myself. Because trust that, me. That will be the giddy. It has not been easy, trust me. I know. Kábíyèsí wa kò lẹ́nu. You're the man here. Bẹ́ẹ̀ni, torí ẹ̀ mo fi pinnu lọ́kàn mi pé kàkà kéku má jẹ̀sẹ̀sẹ̀ àwàdànù ló máa fi ṣe. Ben, ṣeré mi tí mo dúró yìí, mo kidnap ọmọ ẹ̀ o. Bẹ́ẹ̀ni, èmi náà ni mo tún gba twenty million tí mo dẹ̀ tún pa ọmọ ẹ̀. Ah! Èmi mo bẹ́ẹ̀ mo kidnap ọmọ ẹ̀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 kò ṣe. kò ṣe kíkẹ́. yes darling. mo ń wò pé ìfẹ́ wa yìí mi ò bí ó máa last forever. Ah, ah. bọ́dé irú ọ̀rọ̀ burúkú wo ló ń jáde lẹ́nu yìí kí ló dé tó fi sọ bẹ́ẹ̀. tí ó bá ti di pé ọmọkùnrin ó ti ní arẹwà obìnrin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 jọ make money jọ mi mi láì bó ṣe ń ronú yẹn àtọ i'm not pleased with it mo ready láti ní sùúrù mo dẹ̀ máa support ẹ all the way. Ah. kíkẹ́ tí o bá lè ṣèlérí fún mi pé o ní fi mí lẹ̀ nígbà kọ̀ọ̀kan àbí lóòrèkóòrè despite any condition that I have èmi náà máa wá ṣe ìpinnu fún ẹ pé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 yes. owó tí mo dẹ̀ ń sọ ìkóṣe owó kékeré o owó ńlá tó yẹ pé ó máa ń change life èèyàn pátápátá ni. so èmi wá rò pé òde ló mọ bí nǹkan ṣe rí mo mọ pé kò sówó lẹ́yìn rẹ̀ mo mọ pé bóyá ká dàbí ọgbọ́n. ajé ni sísá. exactly my point point conversation wa ẹni ajé mo dẹ̀ fẹ́ ká make very good use of it you understand so tí wọ́n bá fẹ́ gbọ́n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 àbò tí ẹ bu sínú ọbẹ̀ ọmọ káwọn ẹni máa ń rò pé àgbo ṣe bákan lẹ́nu àwọn àwọn ọ̀lẹ́ mú eléyìí ò ní taste rárá tó bá fi ṣe ibẹ̀ ẹni obìnrin tó bá ti fẹnu kàn kò ní bímọ fún di ọdún márùn kò tí ẹ ní lóyún débi gbó fẹ́ fẹ́ yìnbọn ọmọkàn. ọdún márùn ọdún márùn ènìyàn ò ní lóyún fọdún márùn ìyẹn gbogbo mo fẹ́. ọjọ́ nǹkan tí irú wọlé lò ẹni tó bá ti bímọ tán lé ọkọ tó fẹ́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 ipò tí wọ́n wà ipò tí wọ́n wà. sísá mi lórí ìjọ sísá mi. ẹ yanjú ẹ. Ah! sísá mi ẹyẹ ẹjọ ẹdúró. ọ̀ya drop your weapons ọ̀ya drop your weapons tẹ́bá mẹ́ẹ̀kẹ́ yìí mú kó fún ìbàlá ọlọ́pàá sí wa ọyọ nígbà ọyọ news. ẹ ẹ kọ́lá mi jẹ ní dọ́tẹ̀ are you okay? ọyọ news pẹ̀sẹ̀. Easy, easy. Baba, move here. Move here. Come back. Oh, Baba, if you break any of I'll call it out. This way. On your knee, on your knee. On your This way. Baba, Baba, stop for many men. Oh move this way. Mama, èmi kò wá kí wọn ni. Ṣé mo bá yín ṣeré ni? Mo fẹ́ kí n sábà yín fún mi, my friend. Do do ẹ̀. Oya, oya, oya. Come on, move. Come on. Move, move, move move move move. ọ̀rọ̀ I said move. ọ̀rọ̀ ah, ah, ah. move. Ah. Ah. I said move ẹnì sílẹ̀ i'm not joking with you. no you can move bóyá go go go go. Oh ọ. Ikú hmm. Benjamin, move, move, move.